aláwọ̀ ọ̀jẹ̀ gangan gangan òun ló gbé ọ wá síbí báyìí ní ẹni torí pé wọ́n ń ṣe ìfilọ́lẹ̀ tẹ́ bá ń gbọ́ epic <laughs> epic movie eré ìṣẹ̀ǹbáyé tó jẹ́ pé ẹ máa rí àwọn ọ̀lú abúlé lọ́lọ́kan òjọ̀kan pẹ̀lú àwọn aṣọ tiwantiwa àwọn aṣọ òkè àwọn òfì àwọn ìlẹ̀kẹ̀ lọ́lọ́kan òjọ̀kan àwọn ni ẹ máa rí nínú eré yìí ok àwọn ogan ló wá kópa nínú eré àlàwọ̀ ọ̀jẹ̀ a rí King Sule Alao Malaika himself a rí Síkírátù Síndodo a rí Claron Chukwura a rí Ọ̀gá Bello a rí Ọláìyá a rí Fatia Balógun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ wo ẹ wá nǹkan fìdílé torí lè ní ẹ gbogbo àwọn tí mo dárúkọ yìí pátá àwọn ni wọ́n bẹ́ẹ̀ bí ilé ní tá a máa bá sọ̀rọ̀ lórí Àláwọ̀ Ọ̀jẹ̀ kí gan ni Àlàó Ọ̀jẹ̀ kí gan ló bí Àlàó Ọ̀jẹ̀ èní yìí náà lẹ máa mọ̀ Àyìnkẹ́ Dáa Kújọ́rẹ̀ lórúkọ tèmi ọmọ bíbí ni wọ́n ń Dáa Kújọ́rẹ̀ lórí Orísun ẹ má yí kúrò ẹ jẹ́ káwọn bí ìfilọ́lẹ̀ eré Àlàó Ọ̀jẹ̀ bó ṣe lọ ẹ máa bá mi ká lọ. ẹ̀kújọ bí aláyà bí òkè àpò ọdún ní ọdún ayọ̀ láti máa ṣe à ń ṣọdún lónìí yìí kì ṣe yóò tù wá láńbẹ̀ kí fa ó tàn mọ́lẹ̀ sí fún wa. wàhálà ti wà o ogun sì ti wọ̀lú. ẹ dákun ẹ gbóyè kúrò lọ bàbá mi ilé sọ mí ni ó dùn jóye lọ. èmi kì í mọ yanra mi. ètò wéhùn kò ń dídò. ọ̀jẹ̀bọ̀dé eégún jọ bí fẹ́ jẹ aláàgbá. mo ti jẹ́. èyí kúrò lọ bàbá mi ilé sọ mí ni ó dùn jóye lọ. èmi kì mọ̀ yanra mi. ètò wíhun kò ní ìdò. àwa ò gbọ́dọ̀ wà nínú ẹni tí ó máa sọ ẹ̀yìn ẹnu nǹkan tó yà dáyébá àwọn nǹkan tí a mọ̀ kò ń ṣẹlẹ̀ àwọn nǹkan tẹ́lẹ̀ mi ò mọ̀ ọ̀rọ̀ tẹ́lẹ̀ Yorùbá tọmọ kékeré mi ò bá tó ti ń dọ́gbọ́n fèdè lọ tó dẹ́ pé ìyẹn dẹ̀ ló ń ṣàǹfààní ṣe àǹfààní fún wa wa fún àwọn náà tó lè ṣàǹfààní fún wọn but díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ gbogbo ẹ ti ń fade away ó ti ń fade out so àwa gẹ́gẹ́ bí èèyàn tí wọ́n rí sìn tọ́lọ́ ní nǹkan máa rí tàbí ń gbàdúrà kan lọ́njẹ́ wọn rí wájú bẹ́ẹ̀ lọ a gbọ́dọ̀ fi irú nǹkan bẹ́ẹ̀ lẹ̀ hmm. nítorí a kì í ṣọmọ sìn àgbáníkàwò hmm. náà à ń ṣọmọ sìn so a gbọ́dọ̀ a gbọ́dọ̀ sí nínú ẹni tó fẹ́ jẹ́ kó gbàgbé ìṣẹ̀ṣe ìṣẹ̀ǹdálẹ̀ wa nǹkan ìbílẹ̀ wa a gbọ́dọ̀ sí nínú ẹni tó jẹ́ kó máa gbàgbé ẹ̀ bí kò tó máa rí mọ́ wa tó máa ń gbọ́ látẹnu wa tó máa rí tá à ń ṣe iná máa fi kún ní sixty bàdé. eégún jọ bí. ọfẹ jẹ aláàgbá. mo ti jẹ. bẹ́ẹ̀ ó ń bẹ lójúlójú méjèèjì tó ṣe tá a fi mú jẹ. wọ́n pọmọdé wọ́n pàgbà. ilé mi àlàó ọmọ ìjẹ́bọ̀dé àṣẹmálù ẹran ọlọ́fin. ẹ ń ṣàwọn eré yìí. èrò ọ̀hún mo láti ṣàwọn. ẹ ń ṣàwọn eré yìí kò tẹ̀ dá ẹ ń ṣàwọn àlàwọ̀ jẹ. àmọ́ bàtẹ̀tẹ̀ kọ́kọ́ wá rí script àlàwọ̀ jẹ náà kí ló mú yín gbà. yeah it was overwhelming i'm not gonna lie because uh, ó jẹ́ ìwúrí fún mi láti wà nínú eré yìí eh, nítorí pé it is not an everyday job eh, ó máa ń wá irú àwọn iṣẹ́ báyìí kankan ló máa tó bá dẹ̀ ti wá bẹ́ẹ̀ kéèyàn fi ti taratara kéèyàn fi taratara ṣe. Àlàó Ọ̀jẹ̀ ń ṣe sinimá tí wọ́n lè máa ṣẹ̀ṣẹ̀ tún ròyìn fúnra wa wa ló yẹ ká máa ròyìn fáwọn èèyàn torí sinimá tó yẹ kí mo kópa ń bẹ̀ ni èmi ni mo ṣe alákòóso sinimá yẹn tó dẹ̀ jẹ́ pé gbogbo àwọn gbajúgbajà òṣèré ló wà nínú sinimá yẹn ẹ sinimá yẹn láti ìbẹ̀rẹ̀ níjọ́ tá máa kọ́ lọ ṣe ìpàdé láàrin èmi Alhaji Sule Alao Malaika àti ẹni tó darí sinimá yẹn ẹ Murphy Afọlábí ìjọ yẹn àjọjókòó èmi náà pè mú dẹ̀ fún wọn ní bọ́jẹ̀tì pé òkè nǹkan báyìí nǹkan báyìí la lè ṣe lórí fíìmù yìí tí ó bá lè dúró because ẹni tó ṣe fíìmù yìí dò wọn kì í ṣe ó ní sinimá bá a ṣe ń ṣe lójoojúmọ́ olórin ni wọn ṣùgbọ́n kò sí gbogbo nǹkan láyè kò sí ẹni nǹkan téèyàn bá ti fẹ́ ṣe téèyàn bá ti fi tọ́lọ́run síwájú ìrọ̀rùn ló máa ń já sí. Àlàó Ọ̀jẹ̀ ni àkọlé múfì náà so àdẹ̀gbọ́dọ̀ débi káwọn èèyàn lè mọ̀ pé àjọ wa ni pé kò sí kankan wọ́n tàbúrò làwa méjèèjì àwọn èèyàn ẹ̀ tíra láti máa mọ̀ pé kò sí yáwa wasba kibla. ẹni tí a bá ti pè ní ọ̀jẹ̀ ó gbọ́dọ̀ máa ní nǹkan eégún náà mo fẹ́ rí orin eégún mo fẹ́ gbọ́ mo fẹ́ rí oríṣiríṣi eégún nínú mọ́fì yẹn oríṣiríṣi eégún. ẹ̀rẹ̀ ọ̀bẹ nípa ìgbọ̀n àti ìdílé eégún lẹ ti wá. bíi alápin ni gbogbo àwọn eégún ẹ̀bí rí wọn nú ẹ̀. ilé mi àlàó ọmọ ìjẹ́bọ̀dé àṣẹmálù ẹran ọlọ́fin. tí n bá tún kófìrí ìwọ àti àná. èmi ò sí lè ìfàlàwọ́ lẹ́rùn torí mo nífẹ̀ẹ́ rẹ̀. tí wọ́n bá ṣe ni wọ́n ṣe èyí ló fi ọlọ́run. gẹ́gẹ́ bí mo ṣe jẹ́ olùkọ́ àti akọni ìyẹn tá à ń pè ní anchor ẹni tó fẹ́ anchor program premier aláwọ̀ ọ̀jẹ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ ló wà nínú ẹ̀ wọ́n dù wọ́n dù wọ́n dẹ̀ ṣe kí ni wọ́n rí mú ọlọ́run ló ní kó rí bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ní kára máa retí nínú aláwọ̀ ọ̀jẹ̀ bẹ́ẹ̀ ni when we're talking about traditional cause something that is culturally rich inú aláwọ̀ ọ̀jẹ̀ ni. tẹ́ bá rí àlàó nínú eré yẹn ẹ̀rí tó sọ pé ewé eléré eléré ó ń bá olórin ṣe olórin ń belére ṣe àbára wa jà. làwọ̀ ẹ̀jẹ̀ ọmọ ọmọ olóríire adédèkànlé aláwọ̀ ọlọ́run oníjókòó márùn-ún ló aláwọ̀ kí n ò máa yẹ rìn ọ̀fà lálọ́ mímí lòó tó láre lálọ́ mi ò wọ́n òdùbọ̀ ńlá tí ṣubú láàrò pàpà kókó mo bọ́lọ́fin dìmú bàbá wọn délé ṣẹjẹmú kárin kése àfẹ̀yìnjà ọ̀rá lẹ nísàlẹ̀ ògbà. ọmọ akọ́lẹ́sẹ̀ bíi aláàrí aláàrí kọ́lẹ́sẹ̀ wà ní ọmọ balẹ̀ àrọ́ máa bẹ̀ wùrí kọ́ bí òjò bẹ́ẹ̀ ti mọ lẹ́sẹ̀ sọ bí bàbá wọn bá ti lówó tó ni wọ́n sọ kéèmọ̀. mo mọ̀ pé tó bá ń sọ̀rọ̀ jẹ eégún là ń sọ so mo fẹ́ mọ̀ nípa eégún because mo mọ̀ pé nǹkan tó máa wà all about nìyẹn. ẹ ti ń kọrin fújì ó tún lè lọ ṣe fíìmù kí wàá ṣe fíìmù nìkan fíìmù tó mú ọpọlọ wá tọkọ yàn lẹ́kọ̀ọ́ ni kò ní yà mí lẹ́nu tó bá máa di bí ọ̀la tó tún wò pé ajẹ́ ah, ń tún gbìyànjú nǹkan míì ọlọ́run sì máa bá wa tì lẹ́yìn. most people kì í mọ àwọn ọmọ nǹkan tá a máa ń ṣe láyé àtijọ́ so àwọn nǹkan tí ó wà nínú movie ẹ má jẹ́ kí n sọ mọ́ọ̀tì nípa ẹ̀ tó bá ti jáde ẹ lọ bá wa o. ni yóò tù wá láńbẹ̀ kí fáwọn tàn mọ́lẹ̀ sí fún wa. wàhálà ti wà o ogun sì ti wọ̀lú fún àwọn aráalé ìdí tí kò ṣe lọ́wọ́ àlàwọ̀ ọ̀jẹ̀. <laughs> a kàn fẹ́ ṣe private screening lẹ́nìí tó bá ti ó lọ sí ó ń so after that ó máa padà di àgbéléwò so tó bá gbogbo táìmù yẹn a máa ṣe gradual process ni so gradually. kí gan ni ó ń fò tí ò níyẹ̀. tó ń fò tí ò ní tí ò níyẹ̀ nílé ayé yìí ó fò lọ ó fò lọ ó fò lọ ó fò lọ lẹlẹlẹlẹ fò lọ kò dúró. ọjọ́ orí ló ń fò lọ. kò níyẹ̀. Ah, ah. àgò ni àbí ṣé mo gbà á àbí ṣé mo gbà. ó ní aago náà. time àbí. time àlàwọ̀ ọ̀jẹ̀ ló gbé wa jáde léni kí ni àwọn nǹkan tẹ̀ ń retí ní bíbá ilé ni. ah nǹkan tí mo ń retí ó pọ̀ gan-an àkọ́kọ́ lórí àṣà àti mo ń retí ẹ̀ lórí iṣẹ́ yẹn àwọn nǹkan tó wà nínú ẹ̀ mo ń retí ẹ̀ dẹ́ni kejì. Okay. Um, um, mo tún wá ń retí àwọn èèyàn ńláńláńláńlá lórí mo nígbàgbọ́ pé àwọn èèyàn ńláńlá máa wà bíbá ilé. àwọn náà ní sítórì o bọ̀ bọ́n ṣe mú sítórì yẹn wáyé mọ́ wọ́n pe kinní kan ní interpret tí wọ́n bá mú sítórì wà tó yẹ pé òkè ọkàn ẹja lọ ṣe bẹ́ẹ̀ káká àwọn èèyàn jọ no bọ̀ tó máa kó àwọn gbajúgbajà àwọn tó mọ̀ ń pa ẹ̀ àkọ́kọ́ náà sítórì tó jẹ́ pé ó fẹ́ jọmọ́ nǹkan ẹ̀sìn àbáláyé àti ẹ̀sìn mùsùlùmí ni so èyàn ò gbọ́dọ̀ tọ́ ìpè láwọn kankan bẹ̀ àdẹ̀dúpẹ́ fọlọ́run pé ó jẹ́ ká láṣeyọrí lórí ẹ̀. agbáwo ó ṣe ni ní kàyéfì Farida. Mo wá fẹ́ tọrọ kankan lọ́wọ́ yín màá. Yín ṣe múnà kàyí. orúkọ mi ni fọlọ́runṣọ́ adéọlá tí gbogbo èèyàn mọ̀ sí àríkẹ́gùn ẹ máa wo orísun the source thank you. gbogbo ẹ̀yin olólùfẹ́ mi nílé ló pọ̀ ẹ kọ́ntínú láti máa wo orísun tv. ká pèdè tó mọ́gbọ́n wá yẹ lóríṣun tv ní oríṣun tv o oríṣun tẹlifíṣàn ẹ máa gbọ́ ẹ dẹ̀ máa wò ó. oríṣun tv òun ni kẹ́ ẹ máa wò torí pé sàkáìmọ́ sàṣáìrì sàárì tààrà sí mọ̀mọ́ sí ẹ ṣàmì àdúrà mo ti lọ sílùú mi mo ń ṣàdúrà ní wípé yóò yẹ wá kò ní yẹlẹ̀ Orísun TV thank you my lovely people. dúró síbẹ̀ Jíbọ́lá má gbé kú oníbẹ̀ mú Orísun TV iná ń sọ ẹ káàbọ̀ sílé agbára power ṣẹ́. ẹ má gbàgbé má gbàgbé má gbàgbé má gbàgbé Orísun ẹ má gbàgbé o. má gbé kó ń bẹ́ o ètò tí ń kọ́ni lọ́gbọ́n ètò ìjìnfúnni lóye ètò tí ń tẹ ǹkọ́ ni bó lè yàn sí lògbèsí ayé ẹni ètò tó wá jẹ pé àtọ̀ bá wá fẹ́ sọ pé mo fẹ́ ṣeré ìdárayá entertainment orí ibẹ̀ ló pin sí àwọn mọ̀lẹ́bí tèmi nu Orísun tẹlifíṣàn ọ̀yádì source ó bẹ́ẹ̀ náà. tó bá ti jáde ẹ rí i dájú wípé ẹ lọ bò ó wìtìwìtì Àyìnkẹ́ Dára Kújọrẹ̀ lórúkọ tèmi ọmọ bíbí inú Wonder Dara Kújọrẹ̀ lórí Orísun original number one ẹ tẹ̀lé mi lórí ig at Àyìnkẹ́ Dayọ̀ Kújẹ́rẹ́ lórí facebook ẹ like fan page mi Àyìnkẹ́ Dayọ̀ Kújẹ́rẹ́ ká tún fi ayọ̀ àti ìdùnnú pàdé lọ́jọ́ mi ọjọ́ rẹ ó dàbọ̀.